إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني في الله وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته arúgbó fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá sí ọpẹ́ tọ́kí ọlọ́wọ́ bá sí ó jẹ́ sí pé òun náà ló dá wa tó sì ń sọ wa tó ti ń ṣe ìjẹ̀mú rẹ̀ léwa lórí ọlọ́run báyìí òun náà lọ́ba tí a dúpẹ́ fún a jẹ́rí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan a jẹ́rí pé ọlọ́run ọba kò ní orogún nínú ìjọsìn ọlọ́run ọba ọ̀pẹ́ oṣù ní òpin méjì bẹ́ẹ̀ ni òpin mẹ́ta ọlọ́run báyìí sì ga kọjá ẹni tí a mọ́ ń wá orúgbó pẹ̀lú ẹ̀ nínú àwọn nǹkan tí ó pa wá láti ẹ̀ká tòun ní àṣọ lórí ẹ̀ a jẹ́rí pé annabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ni òjì sí ọlọ́run ọba ni ẹni tí ọlọ́run ọba àlejò láràn láti wá yọ àwọn èèyàn kú omi òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ẹni tí ọlọ́run bá lè fẹ́ lára láti máa jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé àlékún ìkẹ́ ọlọ́run bá orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá àti àlàáfíà ọlọ́run bá kọ́ máa bá nẹ́bí sallallahu alaihi àti àwọn aráàlú ànẹ́bí àtàwọn sọ̀hábà àti gbogbo olùrẹ́jú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìpínlẹ̀ kìyàmà lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam àtúnlọ́wọ́ ìgbé assalamu alaikum wa rahmatullahi wa barakatu àlàyé tí a ń bá lọ òun ni nípa ìdájọ́ bídá nínú ẹ̀sìn àgbọ́yé àti àdìsọ́kà àwọn ahlu sunnah wal jamaa nípa ìdájọ́ bídá bákan kí ni àgbọ́yé àti àdìsọ́kà àwọn al-khawarij nípa tí wọ́n ń pè ní bídá àwọn nǹkan tí a ń gbéyàwó lélẹ̀ àmọ́ pẹ̀lú bí tá a bá dé yẹn a gbé ẹ̀sì lọ́wọ́ báyìí a máa gbé padà lẹ́yìn tí ààrẹ bá lọ tán torí pé àsìkò tó kù yìí a ń láti ṣàlàyé àwọn nǹkan kan tí ó jẹ́ sí pé tí a bá ṣàlàyé ẹ̀ lásìkò yìí tó bá di ẹ̀yìn ààwẹ̀ tá a bá ń ṣàlàyé ẹ̀ ó súnmọ́ kí nǹkan yẹn kí àsìkò rẹ̀ ti lọ tẹ̀sùmọ̀ pé ọ̀rọ̀ àgbọ́yé dídá òun tiẹ̀ nǹkan kan tó yẹ sí pé gbogbo àsìkò tá a bá ṣàlàyé ẹ̀ sí kò sígbà tí ò bá mu àmìlẹ̀ tá a fẹ́ sàlàyé lálẹ́ yìí tá a fẹ́ bẹ̀rẹ̀ àlàyé látàlẹ́ yìí nǹkan kan ní tó yẹ sí pé lásìkò rọmọbọ́ọ̀nì bá ti lè bọ́ mọ́ wa lọ́wọ́ tó súnmọ́ kí ó jẹ́ sí pé yóò ti fẹ́ yóò ti fẹ́ yóò ti fẹ́ lè láti máa sàlàyé ẹ̀ náà àmọ́ ibi tá a fẹ́ gbà wọlé ń bẹ̀ òun náà ni pé kí ni manhaju ahli sunnati wal jama'a في الخلافيات منهج أهل السنة والجماعة في الخلافيات كن يجوانا تي أهل السنة والجماعة ماري نبي ورسول جس بي يا بابا مبمبي تنو باكو للوري لدى أهل السنة إلي باي منهج أهل السنة أو خوارجي أو تو ibi tí wàhálà wọn ibi tó lágbára dé nìyẹn ìgbà mí ẹ lérò pé báyá wọ́n mú mọ́sálà kan wọ́n mú ọ̀rọ̀ ẹ̀sìn kan pé báyá wọ́n lẹ́ni tán ti jọ nínú pé a mọ́sálà fẹ́ pé ẹnu àwọn àbókò lórí ẹni kan pé tá bá mú ké ní kejì òun rẹ̀ ẹni tán fi jọ àmáwọn tí wọ́n wàláhì wọn tó ní fi jọ ẹnì kankan ibi tọ́rọ̀ tí wọ́n tó léwu lé nìyẹn tẹ́ bá rí tá bá mú ìkan nínú gbólò méjèèjì yẹn ẹ má rò pé wọ́n jọ àwọn tí wọ́n mú gbólò yẹn o àwọn tó ní àwọn wọ́n tó ní àwọn ìrújú kan àti àwọn àgbákò kan tó pé wọ́n tó lọ́mọ tí wọ́n lọ́rùn tó jẹ́ sí pé wọ́n fi yapa sí alùsúnnà kò sí ọ̀nà náà tá fi máa ń dọ́gba pẹ̀lú alùsúnnà ẹni jẹ́ fún lápẹjú ẹ̀sì lórí ọ̀rọ̀ ká bojú àbí ká má bojú tẹ̀wọ̀n pé gbogbo àlù súnà lọ́gbà yìí pé gbogbo àfà súnà gbogbo àfà mùsùlùmí tó dúró dédé gbogbo wọn lẹ́gbà yìí pé ọ̀ràn yẹn ni kóbìnrin lo ṣìjáàbù ọ̀ràn yẹn ni kóbìnrin gbogbo ara rẹ̀ pátápátá ibi tí ìyapa wà ó ní pé ṣé ọ̀ràn yẹn ni kó bojú àbí kó má bojú a rí nínú àwọn àfà tí wọ́n dúró dédé lórí súnà tání ọ̀ràn yẹn ni kóbìnrin kó bojú a sì nínú àwọn àfà tó dúró dédé lórí súnà bákan náà táwọn ní kìí sọ̀rọ̀ yẹn kó bojú tó bá ti gbogbo ara rẹ̀ ó lè yọ fèsì ẹ̀ kalẹ̀ àti ọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ báyìí ó lè yọ kalẹ̀ kìí ṣe ẹlẹ́ṣẹ̀ àmọ́ tó bá bojú lọ́dà jù tó bá bojú òun lọ́lọ́lá jù àmọ́ tí ò bá bo kò àwọn tó jì nítọ́ tí ọba fi lè bo gbogbo àwọn mítà wí náà ẹlẹ́ṣẹ̀ ni. náà eré báyìí ẹni tó bá mú kéníkejì akẹ́mọ̀ sàlàyé fúnra wa ní kí a in tí wọ́n mú yìí o kí làwọn ẹ̀rí tó gbára lé ẹni kejì ló ní tí wọ́n náà mú yìí kí làwọn ẹ̀rí tó gbára lé ẹ̀rí tèmílélé ẹ̀rí tèmílélé àjọ wa máa gbé yẹ̀wò ẹ pẹ̀lú pé o sì wòye sí nǹkan báyìí tó bá ronú sí báyìí tó bá wẹ̀rí tó bá wẹ̀rí tó bá wẹ̀rí báyìí ó sì ti kó gbọ́ yé síbi àjọ wa so a le mára wa a ní pera wa lóní bídá a ní pé ara lẹ́sẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyẹn lórí ẹni tó bá gbọ́ kìíní kejì yìí bẹ̀ẹ̀ àjọ máa gbé ẹ̀rí yẹ̀wò pé ọ̀dà ah, wípé ilé ló súnmọ́ òdodo o ọ̀dà wípé ibi tó wà yẹn o àwọn ẹ̀rí tó wọ́n gbára ilé yẹn kò kún tó pẹ̀lú àwọn nǹkan báyìí pẹ̀lú àwọn nǹkan báyìí mẹ́nu hajj wà ní súnà nìyẹn. ẹ wá lérí àfa súnà kan láyé kọ́ sọ pé ẹ ìyapa wà lórí ẹ̀ ẹ wá ní lórí súnà kakọ́ bọ́ta kọ́ wá ní ẹni tó bá gbogbo ara rẹ̀ tó ẹ pẹ́ ní ojú nìkan ni òbò àtọwọ́ òun àtẹ́ntọ́ bá wọ pátá the same thing ni wọ́n ẹ ní lálù àwọn àwọn kọ̀wárí jì lẹ́gbọ̀n tí ọmọ sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mo ẹgbẹ́ mú àpéjú wa fún pé tẹ́ bá rí pé bóyá wọ́n bá mú alùsù wọ́n bá mú mú kíkù kan inú wọn láì wọn ìjọ alùsù náà ìròyìn wọn yàtọ̀ ẹwà wọn tí wọ́n ní ọ̀ràn ẹ̀ ní kó bojú níjó lẹ́rí yí láyé tábà káwà sọ pé obìnrin tó bá gbogbo ara rẹ̀ yàtọ̀ fojú àtọwọ́ tí yàpá ń bẹ̀ òun benito tó wọ pátá di same thing ni wọ́n wàláhì kò tẹ́ni tó sọrú ẹ̀ nínú Islam ẹbìnrin pẹ̀lú tíráwó lọ́wà pé òun àti ẹdákun musulmi rẹ̀ kàlù mùjìrìmí mẹ́lẹ̀kùn kí musulmi gidi wé kírímínà ibi irú àwọn burúkú wọlé lẹ́bi mọ́ wó pé lẹ́mọ̀rúdíà gbogbo ya àwọn mọ́sálà kan bẹ tó yẹ́ sí pé ní táwà fà àti yapa tó náà mú nǹkan wà láì kọjọ mẹ́ ìròrí burúkú ní tiẹ̀ pé ẹni tó ni pé ó ní ẹni wọ hijab ẹnu pé kọkà bojú kọkà bu ọwọ́ rẹ̀ méjèèjì ni òun obìnrin pé pátá ni ah, ẹ̀ṣẹ̀ gẹ́rẹ́ ó júra wọn lọ a ní kàbá ìdájí sọ̀rọ̀ ayé àìbẹ̀ẹ̀kọ́ ni táwọn ní irú àwọn òròyìn wọn yẹn so ẹ má máa ròyìn pé tó bá mú mọ́sálà kan bóyá àwọn àfáà ya parí orí mọ́sálà yẹn òun wá mú ẹlẹ́kejì ẹ mọ́rùn wọn o irú ẹ̀rẹ́ nìkan lábẹ́ sàlàyé àwọn mọ́kàn tí ń fún níláwọ̀ àpéjúwe ni kò sẹ́ni tí irú ròrí ti ẹ̀yẹ irú tó máa mú ẹ òun máa ń dá ya pàǹtì ẹni kò sẹ́ni kankan tí máa ń wà mí tí máa ń wà kò sẹ́ni tó jọ ẹ bèèrè pé tó sọ inú tíráwó lọ́wà pẹ̀lú tíráwó láti rí ọ̀rọ̀ agbárí ara ẹ̀ lásán tó kàn lò subhanallah ó dẹ̀ ní kí a mẹ́tẹ̀ láàbá ìwọ́ àwọn nǹkan mẹ́ta kẹla fẹ́ yanjú lálẹ́ pẹ̀lú nǹkan ọlọ́ọ̀bá kó fún wa sí afẹ́yẹjú ọ̀rọ̀ ìrẹ̀tíká adẹ̀fẹ́yẹjú ọ̀rọ̀ sọ̀látù tarawih ìjá lè kí lẹ́yìn ìṣáì àbá lè kí lẹ́yìn ìṣáì adẹ̀fẹ́yẹjú ọ̀rọ̀ jaka ọ̀rọ̀ jáka yíyọ mẹ́tẹ̀ẹ̀ká yìí àwọn ilu kan ní mẹ́tẹ̀ẹ̀ká yìí tó yẹ pé ẹnu àwọn àfóòkò kò sí ìjìmọ́ kò sí ìpanupọ̀ lórí nǹkan kan lórí gbólóhùn kan kò sí ìpanupọ̀ lé lórí láàrin ṣẹ́mọ̀ pé ọ̀rọ̀ dídá àtà múbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ pé ìgbà tí ò sí yapa ń bẹ̀ a sọ pé àwọn àbá kan sọ báyà wọn bó ẹ mọ́ rí nìyẹn torí ìsọ́ọ̀fù dá ìyẹn gbọ́dọ̀ máa ṣe dọ́gbandọ́gba ni àbíhi àmánà tó náà ìléyà ilé náà ń pè ní àmánà ìmà kí àmánà ní kíní yìí níta ti ń pè lámánà ní kí wọ́n bá ti rí wọ́n bá ti gbé ilé ọlọ́wọ́ náà ní kó gbé kalẹ̀ má ti torí ìfẹ́ nú torí tí wọ́n fẹ́ jì fẹ́ torí tí wọ́n lọ níta ń pè lámánà yẹn ṣe bí kíní ìṣerí báyìí báyìí báyìí ni o àmẹ́lẹ́ yìí ló ṣe kí ni o àmẹ́nu òkò lórí mọ́sálà yìí o orí ọ̀rọ̀ yẹnu òkò lórí ẹ o àwọn kan wí báyìí àwọn kan wí báyìí kódà àwọn tán wí báyìí ẹ̀rí tí wọ́n rèé kẹmọ́rù pẹ́fẹ́ ẹnu ni wọ́n fi wí tó ẹ́ lómi ọmọ sọ̀rọ̀ àwọn ibi táwọn afábá ti yapa tó máa tó gbàtọ́ pé àwọn tó bá lọ sí tó yàtọ̀ fún ibi tó ń lọ yẹn nígbà fún wọn ẹlẹ́rìí kẹkẹ pé ìfẹ́ ẹnu ni wọ́n fi mú nítorí pé ọfẹ́ bọ̀ sí ẹ̀sì tiẹ̀ kò já bẹ́ẹ̀ náà sọ pé ẹ̀rí tiwọn náà lélẹ̀ ẹ̀rí tiwọn náà lélẹ̀ àmọ́ o a kò tẹ̀sùn wọn ẹ̀tí ọ̀nà tán à ilé ìgbà tẹ́sùn ẹ̀jú lọ o fi àwọn èèyàn lẹ̀ wá sàlàyé tí wọ́n bá rí pọ́ gbọ́ yẹn sàlàyé ẹ̀ dáadáa fáwọn èèyàn kó yé ẹni tọ́lọ́ ọba àlejẹ́lá bá ní kó yé bẹ́ẹ̀ alhamdulillah ẹni tọ́lọ́ bá sì ní kí opposite ló yé òun náà sílẹ̀ hàríyì manhajú aw hadha manhajú ahli sunnah wal jama'a fi ikhtilafat fi ikhtilafiyat ojú ọ̀nà táàrí súnà àjẹmá máa ń lò nìyẹn níbi àwọn masáì tó bá gbé sí láàfù wà lórí ẹ̀ tó bá wọn sàhábà náà ridwanullahi alayhim àwọn masáì rù kan bẹ̀tọ́ yẹ́ pé wọ́n ní ìtìfàkù lórí ẹ̀ ẹnu òpó lórí ẹ̀ ń kálukú sì di olórí mọ́kì bẹ̀ tó fi kú ni irú ọ̀padà hàn nínú kata fẹ́ sọ yìí pẹ̀lú ògbọ́ náà bá ó ń dúró lórí mọ́kì bẹ̀ ni tó ń ti bẹ́ẹ̀ nìkan ọ̀rẹ́ nìkejì gẹ́gẹ́ bí aláìníkẹ́ ṣe ṣé bá nìkejì kódà látàrí anábì sallallahu alaihi wasallam nílùú ẹ̀tí máa ń ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam pé la yusalliyanna ahadun minkum illa fi bani Qurayza anábì la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani Qurayza ẹ̀ jẹ́ wà lẹ́yẹ ẹ̀ parí ojú alọ́ ẹ̀jọ́ sí ọlọ́run ẹjọ́ ariwo yẹ kọjẹ́ lẹ́yìn la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani anabi ní ẹnì kẹ́kẹ́ nínú yín anabi gbọ́ ká dìde ó rán wọn tẹ́ lọ́sọ́dọ̀ àwọn bànú kùrẹ́zọ̀ àsìkò ákìrì òtí wá tó tánàbí fi rán wọn anabi wá ní ẹnì kẹ́kẹ́ nínú yín gbọ́dọ̀ kí wọn ásírì o àyàfi lọ́dọ̀ àwọn bànú kùrẹ́zọ̀ la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani kùrẹ́zọ̀ anabi sọ fún wọn pé ẹnì kẹ́kẹ́ nínú yín gbọ́dọ̀ tí kí wọn báwọn sàhábà ti pín sí méjì ní lórí àgbọ́yé hadithi tẹ́gbọ́lẹ̀ ànábì àwọn kan ní à ìntánẹ́bì wí tòótọ́ nìyẹn àmọ́kẹ́tẹ́ tánẹ́bì gbà lérò nìyẹn ìntánẹ́bì gbà lérò ní pé kápẹ́tẹ̀ bí ọ̀dọ̀ àwọn bàánú kùnrin lọ kámẹ́tẹ̀ kálásàrí ká amójú ọ̀nà ànábì wí ànábì òní bálásàrí bá ká amójú ọ̀nà kámẹ́tì lásìkò rẹ̀ kọ́ bẹ́ẹ̀ ànábì ń sọ fún wa yí pé kápẹ́tẹ̀ káyára dọ́dọ̀ àwọn bàánú kùnrin lọ kálásàrí tó tó ní orí àwọn kan ní rán òsìtọ́ kan wá àrẹ́bìlá àgbọ̀dọ̀ kí ní àfikà lọ́dọ̀ wọn alátàrí ọba àtó àwọn òní kí àfikà bá dọ́dọ̀ àbànú kùnrin lọ sí wa tó ní sáà pé láyùsọ liyanna ahadun minkum al-asra illa fi bani Qurayza àwọn kan gbàgbọ́ yé zọ́hírù bí láwùjọ yẹn ti wá pé ẹ gbọ́dọ̀ kírun kí ni o alátàrí àgbàtẹ bá dọ́dọ̀ àbànú kùnrin lọ ó túmọ̀ sí pé kó dàgbà bá wa lójú ọ̀nà àní kí á dọ́dọ̀ àbànú kùnrin lọ nítẹ̀lé àti ànẹ́bì àwọn kejì ní sáà ìtàrẹ̀ mi sọ ní pé ànábì òní bá bá lójú ọ̀nà ká mẹ́kì ànábì ní káyìí tèdọ́dọ̀ wọn ká mẹ́jẹ alásàrí ká mójú ọ̀nà níwí ìgbà tó lè dọ́dọ̀ ànábì ó ń kálukú ṣe tó gbọ́yé àwọn kẹ́kí àwọn fẹ́láwò ní kí pé àwọn dọ́dọ̀ àwọn bàlú kùnrin sọ ti wọn ìgbà tó pé táwọn gbọ́yé nìyẹn àwọn fẹ́láwò kí àwọn náà kí ìgbà tó pé tó gbọ́yé nìyẹn ìgbà tó dọ́dọ̀ ànábì wọ́n sọ tó tẹ̀lẹ̀ fún ànábì ànábì òbúkẹ́ ní kejì wọn ànábì òbúkẹ́ torí pé àgbọ́yé wọn pẹ̀lú sincerity pẹ̀lú ikhlas sọ́lọ́ ọba tó fẹ́ sí lọ́wọ́ ọba pé táwà gbọ́ èrè olóńkálukú fi sí lọ́wọ́ ọba kìí ṣe pẹ̀lú ìfẹ́lú irú àwọn nǹkan tó bá rí báyìí irú àwọn masáyì tó bá rí báyìí pé hadith bí méjì mẹ́ta kẹrin àwọn afá tó ń gbéyẹ̀wò láàrin ara wọn tó yí wò pé pẹ̀lú ẹ̀rí yìí ìtẹ́mi rí podcast wọn ni pẹ̀lú àwọn ìmọ̀ tó ti wá tó ti wá tí nǹkan báyìí báyìí ni òǹkàlùkù wá pẹ̀lú ìkìláàsù pé a fẹ́ mú káàkiri sí lọ́wọ́ ọba ní ìtí ọjẹ́ ìmọ̀ àmàdájú lọ́dọ̀ wa tẹbárí mọ́sálà rẹ̀ èyí pè yẹn bí onídíjà léyẹ lórí èyí ò kí ń sọ pé ẹ̀wọ̀n sọba ti wá lè mú ó pósítì o ìwọ̀n tí wá lóun dídí àníyẹ ta lọ́sọ́bọ̀ yìí tí wọ́n ń gba wáyù ní torí pé ti ẹyẹ lọ́kọ̀ rẹ̀ 100% wọ́n ń gba wáyù ní àwọn ọ̀rọ̀ kẹntẹ́ntẹ́ àwọn àfá gbìyànjú lórí pé ẹ̀rí ẹ̀rí yìí àti gbìyànjú tí wá rẹ̀ àwọn tẹ́dẹ́pọ̀ ìtìhàd nínú àwọn ìdámẹ́ tó kéwú débẹ̀ ìwé ìlú alábàfẹ́ sálàyé àmáwọn tí wọn ilé ìjọba mú ìwọ tó bá fi lè mú opposite ẹmà òun sí ẹni tó bá fi lè tẹ̀rẹ̀ kíkà ní àwọn mọ́tọ́lá tí ọba tayọ mẹ́ta ó ti ṣe bídíà wàbí táìlì tẹ́yìn bá ṣe bídíà lọ́dọ̀ wọn ti di kèfèrí ààrùn ah, ìlà tí mo lẹ́ ti rírí láyé ta ní sọrún ni ah, subhanallah inú ọmọ kọ́kọ́ yẹn dúdú báyìí èyí mọ̀ kẹ́kọ̀ọ́ òye ẹ̀sìn kẹ́kọ̀ọ́ òye ẹ̀mẹ̀ kí ẹ̀kẹ́ ya kí ẹ̀kẹ́ ta yanu ó dẹ̀ mọ̀ sọ̀rọ̀ irú ẹ̀mẹ̀ ń káyàn lára gị. Ah, subhanallah ó yẹ ká páyọ̀ ọlọ́run ọba náà ta ló sọ bẹ́ẹ̀ yí láyé wípé ẹni tó bá ti rẹ̀ ìtìká ní mọ́sálásí mi tó tayọ mọ́sálásí mẹ́ta ó ti di káfìrí bí wọ́n ti ń sọ yẹn a'udhu billah hadhihi mas'alatun ikhtalafa fiha al-ulama mas'ala kan tó ẹ́ pé àwọn àbá àyapa lórí ẹ̀ táwọn àbá àbá yapa lórí mas'ala lórí ọ̀rọ̀ méjì tó wọn ìkan ní òjòdodo ẹ̀tí ọ̀nàtàn àmọ́ ìkéníkejì wọn o ń kálukú ń bù pé tòun lòdódó tó tó tó ń mú yìí pẹ̀lú ẹ̀rí ni pẹ̀lú tó dáhùn lójú ní tòun lòdódó ẹnìkejì náà ní tòun náà lòdódó ẹgẹ́ bí àwọn sọ̀hárà méjèèjì tí mo sọ yìí bọ́n ti pín sí méjì lórí ọ̀rọ̀ láyé sọ̀lìyànnà fi lori tó ń kálukú wò pé ah, àgbọ́yé tiwa lọ́kọ̀ọ́rẹ́ tó ń kálukú sì lò pẹ̀lú tó ṣe kí ni tó gbọ́yé tábà sọ pé kan lòdodo kò túmọ̀ sí pé tiẹ̀ yẹn lòdodo ta ló sọ fún ẹ pé tiẹ̀ tí wọ́n mú yẹn lòdodo tó fi sọ pé ní tọ́wọ́ mú ẹlẹ́kejì yẹn ó di káfìrí ṣé bẹ́ẹ̀ nìyẹn di ni bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni casually like Islam casually subhanallah ẹ yẹ kí ẹ lè pààyàn níbi àmà jẹ́ nǹkan tó dùn ní púpọ̀ because irú àwọn mọ́sálàbà ìwọ́n bí ń da ẹ̀sìn ìrúbà wọn lójú kan irú ẹni wà kó tí àjáre Sheikh Albani sọ pé àtọ́ pé Sheikh Albani sọ pọ̀ sọ bẹ́ẹ̀ àmọ́ tí Sheikh Albani sọ sí wọ́n sọ Sheikh Albani tó ti bẹ́ẹ̀ bá ti gbà pé tẹ́yẹ̀ bá ti rẹ̀ ti káàfù kọjá mọ́sálásí mẹ́ta yẹn wọ́n lò pẹ̀lú àwọn àfáà Mẹdínà ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn àfáà Mẹdínà sì ni àwọn àfáà mẹ́ta àwọn Sheikh Bumbas sheikh sọ́ọ́lì òtèmí gbogbo àwọn àfáà yóò gbà pé ẹni ṣe kọjá amárájú mẹ́ta ẹnìkan kò péra wọn kébè nínú àwọn méjèèjì àwọn sàbáàbù ní Madina sì ni àwọn míì ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́ àgbọ́yé ní sheikh bùnbáàbí gbọ́yé àti ṣe sọ́lù ìgbèmí gbọ́yé àwọn míì ní Madina again wọ́n gbá ìgbòyìn tí ṣe kàrọ̀dá ní gbọ́yé wọ́n sì torí ẹ̀pẹ̀ra wọn ní kébèrè wọ́n jẹ́ ń sàṣepọ̀ wọ́n rí pé lè báyìí kò ṣe tí wọ́n gbọ́ yé nìyẹn pẹ̀lú ẹ̀lẹ́ ìtọ́rọ̀ sí àbí subhanallah marhaban wọ́n jẹjọ máa gbé ẹ̀rí yẹ̀wò láàrin ara wọn tí a ah, àmọ́ tẹbá wọlé yìí o tẹbá wọlé yìí o ọyẹ kẹ́ lè rí pé lè báyìí ṣe kíni o ẹni báyìí lọ ẹ̀kọ́ tẹ̀sùn mọ̀jú ah, ẹni kejì náà ni tí wọ́n náà bá wù nǹkan báyìí tọ́wọ́ nǹkan báyìí. àmọ́ wọn lè iṣẹ́ yìí ń sọ ikọ̀ sẹ́ni tó sórí láyé pé ẹni tó bá ti rẹ̀ ìtìká kọjá mọ́sálásí mẹ́ta irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bídíà nìyẹn tó bá dẹ̀ sọ pé yẹn ti ṣe bídíà lọ́jọ́ wọn ìtumọ̀ ẹni kó ti di káàfì yìí tẹ̀ ń pé wọ́n gbà pé gbòmídìà ló agbákò wọn ti pọ̀jú gẹ́ yẹn la fẹ́ gbé yẹ̀wò tẹ́lẹ̀ bàbá kó dẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà ní wọn tí ní ẹnu òtí kò lórí ọ̀rọ̀ ìtìká lórí ọ̀rọ̀ pé àyè níbo láti lè ṣe ìtìká ẹnu òkò lọ́dọ̀ àwọn sọ̀hábà gẹ́ láàrin Abdullahi ibn Mas'ud àti Hudhayfa ibn yẹ ẹnu òkò tó ti rẹ̀ ní kẹ́kọ̀ọ́ ríra wọn tí pé ní tí wọ́n àjázà yẹn kúfùrù lọ àjázà fáwọn èèyàn bíbí àwọn ń ṣe àwọn òzùbìlá bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tàràwíhì náà àná ni wọ́n fi ń tó mi létí pé ìkánlọ àwọn aláìmọ̀kan ọmọ rẹ̀ ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n ní sọ fẹ́ nìkan ládùúgbò yìí náà pé à èyí yìí ló tààrọ̀ kí tàràwí lẹ́yìn táyà bí ẹ̀yìn fìrú sọ́fò ẹ̀kẹ́ ń kákí sọ́fò oorun awúdùbìlà tálọ́ sọ́fò ọdẹ́ ìgbòlò tí nìkà yìí bí

tọ́kà yẹn dúdú tó báyìí subhanallah agídí ti pọ̀ jù ọkà yíyọ pọ́pọ́ tí ẹ̀sìn ọlọ́wọ́ bá oṣù fẹ́ bàjẹ́ láì sí máa ó jẹ́ tí wá fún pọ́pọ́ tí ó ti lọ gbé búrò tàbáyì tí ẹ̀sìn ọlọ́wọ́ subhanallah ìyẹn máa ń páyà ọlọ́wọ́ bá ní so eléyìí báyìí ọ̀rọ̀ tó ẹ́ ya ó ń dùn yẹn ń pààyàn lẹ́kún ni ọlọ́ọ̀dí náà fi ó ń dùn yẹn ló ń pààyàn lẹ́kún àìmẹ́yẹ ọ̀dọ́ àwọn ọmọ ọ̀dọ́ ló ti sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ́wọ̀n yìí náà àìmẹ́yẹ ọmọ ló ti kágbá kò bá bí ẹ bá kí lẹ́yìn ìṣáì irú ẹni bẹ́ẹ̀ ń sófò ni kódà wọ́n ní ó pè kéèyàn lọ máa wo bọ́ọ̀lù wà wọ́n ló pè kéèyàn lọ máa ẹwọ́bi tí ẹwọ́bi ká ìníbẹ̀rọ náà ẹgbẹ́ obi tó dé ẹ̀níbẹ̀rọ náà bá of the highest rank kai kí a máa wo bọ́ọ̀lù olóore ju kí a máa kí tààrọ̀ ní ìṣẹ̀lẹ́yìn ìṣà ìlọ níbo nínú tíráwò lè ti kà bẹ́ẹ̀ tíráwò ni nínú tíráwò láti kà ẹjọ́ dákọ̀ sọ tíra yẹn fún wa ẹtàrí tíra torí pé lè tẹ́ ń sọ yìí bá ti rí kanú tíra kẹ́kẹ́ àwọn olè mú because ọ̀rọ̀ aláìmọ̀kan lẹ́ ń sọ yìí ẹ̀ ń bà mọ̀ jẹ́ lélẹ́ yìí ẹ̀ ń tẹ́ gbọ̀ntẹ̀ sí mà lélẹ́ yìí fine ẹjá bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ìtìká méjì ni àwọn olùmọ̀ pín sí nípa àyẹ̀dá sí léṣe ìrìn ìtìká àwọn kan gbà wípé ìtìká wọ́n ní kò tọ́ láti ṣe tayọ mọ́sálásí mẹ́ta nítorí hadith anabi sallallahu alaihi wasallam tánàbí nílá ìrẹ̀tìkáfà illa fi thalathati al-masajid anabi ní kò tọ́ kéèyàn ṣe ìrẹ̀tìká àyàfi ní àwọn mọ́sálásí mẹ́ta la ìrẹ̀tìkáfà illa fi thalathati al-masajid anabi ní kò tọ́ kéèyàn ṣe ìrẹ̀tìká àfi mọ́sálásí mẹ́ta eléyìí báyìí ẹ̀rí ó jẹ́ ẹ̀rí tó ní agbára tí àwọn apákà àwọn àfáà tí wọ́n dì mú tó fi ní à ah, pẹ̀lú hadithu yìí o nítàrẹ́bí ìjẹ́ kó yẹ wa ní pé lóyẹ̀ bá ti lóṣẹ̀ ẹ̀tìká ó gbọ́dọ̀ jẹ́ kan nínú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò bá ti lè jẹ́ kan nínú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta sí ẹ̀tìká fún bòmí ma pípa lẹ́bí ẹ̀tìká bá illa fi salasa ti masajid ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tán anábì sallallahu alaihi wasallam sọ pé la tashuddu rihal illa ila thalathati masajid anábì ní ẹ má di ẹrù yín wípé ẹ fẹ́ lọ ṣe ìbájà níbìkan báwọn ti tù ní ẹ àyàfi ní mọ́sálásí mẹ́ta pé ẹ di ẹrù yín wípé ẹ fẹ́ lọ ṣe ìbájà ní àwọn àyè kan tẹ́ẹ̀ tí rán kan wípé tẹ́ bá ṣe ìbájà ń bẹ̀ ládátẹ́ ní ń bẹ̀ ó ju kẹjọ ìbáàdà láwọn àyè míì tó yàtọ̀ fún lọ ọgbọ̀rọ̀ kọjá mọ́sálásí mẹ́ta alákọ̀ọ́kọ́ masjidullahi haram mọ́sálásí ọlọ́run ọba tí ń bẹ ní mẹ́ka ẹlẹ́ẹ̀kejì òun náà ni masjidu anabi sallallahu alayhi wa sallam mọ́sálásí anabi tí ń bẹ ní madina alharamul madani alákọ̀ọ́kọ́ ìrẹ́gbẹ̀ni alharamul makki ẹlẹ́ẹ̀kejì alharamul madani mọ́sáájì ànábì ní Madina ẹlẹ́ẹ̀kẹta òun náà ní Qudus ní Jerusalem ní Baitul Maqdis mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta so wọ́n nítorí àwọn ẹ̀rí méjèèjì yìí ó ti tó fún wa láti sọ yí pé èèyàn bá fẹ́ ti ràn ìtìkáàfò àbí èèyàn fẹ́ digbádìgbà pé èèyàn fẹ́ lọ sí ìbáàdà ń bì kan gbogbo ọ̀nà táyọ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti lè tayọ mẹ́tẹ̀ẹ̀ta yìí a béèrè wípé kí ni dẹ̀lílù lé lórí ilé báyìí a rí apá kan àwọn àpá àtọ́sọ pé pẹ̀lú àwọn àhàdíìsì méjèèjì yìí o wọ́n ní ẹ̀ǹtìkáàfù ọ̀tọ̀ àwọn àpá àkejì wá ní à méjèèjì yìí ẹ̀yin lẹ gbọ́ kéèjì nǹkan táàdìsì yẹn ń sọ yẹn àgbóyé táwà ní lórí àdíìsì méjèèjì yẹn ó yàtọ̀ nǹkan tẹ́yìn ní

láàtọ́ yẹ́ tí wọ́n máa fi negate ọ̀rọ̀ ni wọ́n máa fún negation tọ́bá jẹ́ nafíù eh, tí ó ṣe yẹ yóò ṣe nafíù jíǹsì ni yóò negate ìran gbogbo nǹkan ni tẹwàrí láàyí láàrẹ̀ ti káàfà tí láàyí bá wá a rí ismu rẹ̀ a dẹ̀ rí kọbárù rẹ̀ dandan wà kọ́bárù lá ẹ̀rí ìtùn rẹ̀ àti kọ́bárù ẹ̀ ní sàlàyé lọ́nà tí yóò gbà yí àwa tí àkọ́náhù náà àwọn àwọn tó bá ti kọ́náhù nǹkan tí mo sọ yóò ti yí wọn dáadáa pété bá ti rí láàánáfíà láàáfí nẹgẹ́tì nǹkan a rí ó kọ rẹ̀ ádẹ̀rí kí ni ó ádẹ̀rí kọ́bárù ẹ̀ àwọn ti rí tẹwárí lọ́pọ̀lọpọ̀ gbà ismu kọbárù ẹ̀ ọmọ wà mahzu wọ́n máa ń parẹ́ wọ́n parẹ́ wọn ní kọ́ sínú jumla wọn ní kọ́ sínú sentence bet ó ti wà ní sentence yẹn ọkàn hàn ní ọkàn hàn ní wọ́n ti parẹ́ bet ó wà ní sentence yẹn ẹ wá lè gbé jáde padà ẹlẹ́gbẹ̀ fún ilá pẹ̀lú ẹ̀ la irú láàyẹ lọ́wà mẹ́ la nítorí ẹ̀ láà sí àtàwí yìí tó wà fún jíǹsì yìí ismo rẹ̀ láàyẹ máa ń fún ní nasbu ni yóò kó ismo rẹ̀ ní nasbu ló fi jẹ́ láìrẹ̀ ti káfà ló fi jẹ́ láìláhà ní òfi jẹ́ láìrẹ̀ ti káfù ní òfi jẹ́ láìláhù torí pé al'aslu ó ní ìláhù àti ẹ̀ẹ̀tìkáàfù torí pé ismu ni méjèèjì tí ismu bá jẹ́ ti wá nípìlẹ̀ tí ó bá jí sí nǹkan tó lè yí padà kúrò níbi ọ̀rọ̀ fẹ́rù yóò máa jẹ́ marfu'u ni yóò máa jẹ́ ìyẹ̀tìkáàfù ìlàáhù àmọ́ nítorí ńlá tó wà níbẹ̀ yẹn láàyẹ lọ́sọ́ ní násùlù ó lọ́sọ́ ní nǹkan tó wà mọ̀nsù ló fi di láìyẹ̀tìkáàfà láìláàhà sẹ́wárí láìláàhà kọ́bárù ẹ̀ wọ́n ti parẹ́ tẹ̀kìdírù ẹ̀ ní pé láìláàhà hakún láìláàhà hakun illallah kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún ìtumọ̀ tó tọ́ mẹ́ ni hakun ismu láàyè kọbárù láàyè ni hakun kò sẹ́ni tó tọ́ láti máa jọ́sìn fún illa àyàfi allah allah nìkan so la ilaha hakun la ma'buda hakun ìgbàmí ẹlẹ́gbẹ́wà kọjẹ́ jumla ẹlẹ́ni la ma'buda bi haqqin tí ó jẹ jùmlá tí ó jẹ jùmlá tó ẹ́ ní jarru àti majrur kò ní báyìí nìtì irú ẹ̀ náà lọ́wọ́ tẹ̀lẹ̀ bí báyìí ìrìnlá ẹ̀ ti káàfà àwọn àfáà ní kọbárù ẹ̀kọ́ torí láàrín ti káàfà illa fi sàlá gẹ́gẹ́ la ilaha illa Allah láàrín ẹ̀ ti káàfà illa fi salatati masajid níbo ni kọ́bàrù ẹ̀ wà wọ́n ní kọ́bàrù ẹ̀ ní pé la i'tikafa kamilun la i'tikafa afdal illa fi salatati masajid kò sí ìtìkáàbù tó pé ní láádá kò sí ìtìkáàbù tó lọ́lá tó ní mọ́sálásí mẹ́ta lẹ́bí wí kìí ṣe pánẹ́bí ní ìtìkáàbù ọ̀tọ́ láwọn mọ́sálásí yòókù nítorí pé jẹjẹ ní kí á rí kọ́bárù láyé mẹ́ nígbàtà àfáyọ yàgbẹ́ sí kéwú

iná ni òjò orí ó kọjú lákàbí èmi ọba jọ wọn kọba jọdọ ẹ lèmi ti gbà mọ èmi náà bá mọ ọmọ pé tọ ìtọ́ ọmọ nǹkan lèmi náà tó à ebi tọ́ ọkọ mi náà nù <laughs> tẹ́mi náà bá mọ nǹkan báyé nù ọlọ́mọ ìdìbò ẹ ó ti ní mọ kéwú tíra méjì lọ́kọ́ tíra méjì lọ́kọ́ mi náà lò rí kéwú kéyì bí ẹ̀ ti ń kọ́ yẹn tíra náà nù la nikaha kò sí ìjì tó ní àlàáfíà nítorí wípé nínú àwọn erigun nìká tàbí ká sọ pé àwọn ṣùrù ṣùrù kún nìká ní pé kí nìká tó lè tẹ́lẹ̀ ìtàkọ́kọ́ rí òun nìká rí kíni o alwaliyu tí ẹ̀ bá dẹ̀ ti rí ṣẹ́kù tẹ́ẹ̀ bá ti rí àwọn ṣùrù tún kẹ́ iṣẹ́ yẹn ò lè iṣẹ́ yẹn ò lè lálàáfíà láìlá àti kí ṣùrù tó kọ́kọ́ sáájú tó gbà pé yóò ń sì nínú ṣùrù tó sọ́lá òun náà ní kí ni àtọ̀hárọ̀ kí yẹn sì mara ẹ̀dá kùnrin tí yẹn bá bẹ́ lọ kí irun sì tí ọba sàlùwàlá tó ní ọ̀rọ̀ àbí kò ní inú ẹ̀ ni kí oho yẹn lọ oho tó nírun ọba kí lásìkò tí ò tí tó ṣùrù tó ní ẹ sí pé wà níyù náà fankihuhunna bihizni ahlihinna kátólì sọ pé nìkáhù ó jẹ́ síso àti kárí wàlí yìí nítorí fàánì ẹ̀ tó jẹ́ sí pé in tí wọ́n gbé pamọ́ níbi bẹ̀yẹ níbi láàrínkà ó ní tọ̀híhù nítorí pé síhàtù nìká ìlàlàáfíà nìká ọgbára lé ìríwàlíyù ni ọgbára lé ìríwàlíyù nítorí ẹ̀rọ pé sọ̀híhù lọ́wà ń bẹ̀yẹ gbogbo ilé táwọn wí yẹn ti lè pọ̀ jù làkáyọ̀ fún lọ́ba honestly speaking wallahi ẹni tí mo mọ̀ dáadáa ni ó lè ṣe ó lè ní wọ́n ń dààmú ara ẹ̀ wọ́n ń dààmú ó ti rọ́nà lọ ó kàn ṣe kí ni ẹ̀yin náà wò ó ń sè é bẹ́ẹ̀ ni rọ́nà lọ irú kéwù òjòrò wò yẹ ọkàn rọ́nà lọ ẹ̀rí yé ẹgbọ́n jàmọ́ ara rẹ̀ láàrin ká àtọ̀ híhún ẹgbẹ̀ni ó ti jùlọ káyé ti lọ kéwù ti pọ̀ jùlọ ẹmà ìyẹ̀tí òró kọjíra kà ní lórí kéwù rẹpẹtẹ náà rò pé kan láàmú wọn ti ẹ̀ ọ̀rọ̀ ọmọ láńtọ́ bá ní jẹ́ kí sọ ló fi ma nǹkan tán gbé pamọ́ níbẹ̀ so láàrínkàáhà òní mo ti sàlàyé yẹn láàrín ẹ̀sìkáàfà arẹ́bìnrin kò fi ń jẹ́ yí tí ń jẹ́ ẹ̀sìkáàfà wọ́n bá ní kí lọ́wà ń bẹ̀yẹ láàrín ẹ̀sìkáàfà káàmìl nítorí pé kíni nítorí wípé ẹ̀dàkùn sínú ṣùrútù ẹ̀sìkáàfù ní kéèyàn rí síwájú ẹ̀sìkáàfù kò sí mẹ́ nítorí ìbá tó fi jẹ́ sí pé káàmẹ́lú lọ́wọ́ ń bẹ̀ ni pé a ti rí dẹ̀lílù wípé àwọn ìbáàdà tí yẹn bá ṣe láwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó pé ní ládá ju àwọn yòókù lọ láti mọ̀ pé àti ìtàjẹ́bí ń sọ ni pé kò sí èsì káàbù tẹ́ lè ṣe kí ládá rẹ̀ lè dàbí àwọn mọ́sáàtì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀yìn lẹ́lẹ̀ tí àwọn àdìsí tó sọ wípé bẹ́ẹ̀ bá kírun ní Mákà ládá tí ó ní èyí tó bá kírun ní Mẹdínà ládá tí ó ní tó kéré ti ti Mákà tí ẹ kí ní Kudus òun tó kéré sáwọn àyè méjèèjì ìyẹn la fi mọ̀ pé ẹ̀ẹ́ nǹkan tánàbí sallallahu alaihi wasallam fún wa ní pé ẹ̀rẹ́ ti káàbù tó pín ní ládájú òun náà ní ilé tẹ́yẹ̀ bá ti láwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn àmẹ́kọ̀ sọ yí pé èèyàn lè ṣe ẹ́ ti káàbù láàyè bòmí mọ́ àmẹ́ tánàbí jẹ́ pé wà ní pé ládàá rẹ̀ ní pé kò jẹ́ lọ́lá tó àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn kàdà àwọn àbá àkejì ní ìdí hadith sọ nìyẹn wọ́n ní kí lọ́fà òun ní pé ṣe bí agbárí hadith wa Aisha ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ó mú ìdájọ́ mọ̀kú rẹ̀ àwọn kan ní ẹ pé mọ̀kúkù ni pé Aisha nìkan ló sọ kò mú ìdájọ́ pánàbí mọ̀ sí bẹ́t ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà jùmhúrù ní ó mú ìdájọ́ mọ̀kú rẹ̀ Aisha sọ wípé Aisha ní kò tí jẹ́ ìrẹ̀tìká àfi mọ́sálásí tábá tí ń kí jẹ̀mọ́ ẹ̀tẹ́ ń kí jùmọ́ ọ̀rọ̀ tí mo sọ ìmọ̀ èsù méjì pé tá ń kí jẹ̀mọ́ ẹ̀tẹ́ ń kí jùmọ́ yìí kìláàfù wà lọ́dọ̀ àwọn àfáà ló ní kí sọ bẹ́ẹ̀ àwọn àkàkẹ́ ń títíra báyẹ káàkà tí kéwú lásán pẹ̀lú báyìí nìtì mọ́ jẹ rí ká ní sábà máa ń tú àwọn kankan ní yanu kíkéwú kà bọ́lẹ̀ tó ní ẹgbọ́dọ̀ páyọ ọlọ́run níta bá sọ ya ájàbẹ̀rẹ̀ a ọlọ́run bàbá ká má rò pọ́tẹ́ o ibi ni o kò sí nǹkan tán àyàfi ní masalasi tàbá ti ń kí jama'a tàbí kí jùmá ṣe bá yìí tí àwọn àfáàtọ̀ wá ní ẹ ṣe bí masalasi mẹ́kẹta yìí náà ṣe bá ń kí jùmá ń bẹ̀ pé ẹ tó ń torí ẹ náà àdísọ́ àìṣà ẹ náà ti mẹ́ta a ní masalasi mẹ́ta yìí ní rí fà sí mọ́ kí ló masalasi mẹ́ta yẹn náà ni kò ní ìdí kó yẹ sọ pé àti mọ́sálásí bá ti ń kíjẹ̀ mọ́ tẹ́sí ń kíjú wà nítorí pé nígbà tára bí ń sọ̀rọ̀ yẹn nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibo sọ̀rọ̀ yẹn nínú mẹ́ta yẹn ibo ni wọ́n ti máa kíjú wà bẹ́ẹ̀ tí wọ́n máa kíjú wà ní haram ń gbà yẹn tí wọ́n máa ní Madina ń gbà yẹn tí wọ́n tó bá jẹ́ sí pé mọ́sáàtì mẹ́rẹ̀ tààrà láyé jà ń rí fáà sí ni kò ẹ̀jẹ̀ ní kọ́ sọ wípé illafil masjidil jami'i kò ní láì nìtì so ìtumọ̀ illafil masjidil jami'i ni pé gbogbo mọ́sáàtì tẹ́bá ti ń kí júmọ́ ní tó túmọ̀ sí nìyẹn gbogbo mọ́sáàtì ẹ má rò pé mọ́sáàtì mẹ́ta yìí nìkan ni gbogbo mọ́sáàtì tẹ́ bá ti rí láyé tẹ́bá ti ń kí júmọ́ ẹ̀ ẹ̀ ti ká fùtọ́ mẹ́ nǹkan

àbáwá tó ṣe ṣẹ́fẹ̀ gbòlórí maram tó pè ní ṣubúlù salam ìbàtẹ́ ń sàlàyé hadithu yìí wọ́n ní kódà kéjẹ sí hadithu ọ̀rọ̀ ìrìnàtìká fúnra nítàrẹ́bí sallallahu alaihi wasallam tó ní pé ẹ má di agbá di agbọ̀nyìn ṣẹ́dù rihal kí ló ń pè bẹ́ẹ̀ òun náà ni kíyàn di ẹrù lórí nǹkan ọ̀gùn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ lórí ẹ̀fin lórí ràkúnmí wọ́n ní kìnnáyàtò kìí sọ̀rọ̀ ìtìká àrẹ́bì ní tẹba fẹ́ tíráàbù lọ sí ìbáàdà ń bì kan ẹfẹ́ tíráàbù nìyẹn ọgbọ̀rọ̀ kọjá mọ́sáàtì mẹ́ta kí wọ́n lò lọ káúlá nìsí àrùsọ́wà mọ́sáàtì mẹ́tẹ̀ta káúlá ọlọ́dọọdún tẹ́ lọ yóò bá wa láyé ni ẹjọ́ nàdán à ń lọ káúlá lọ́dọọdún tẹ̀kọ́ ọba wa láyé ni ó dàkẹ́ jíjọ ọdún àwọn lọ Pakistan Pakistan India Pakistan ìgbèrò jírí káńtọ́ mọ́ pípọ́ máa lọ India Pakistan ẹtì àwọn tí máa lọ India Pakistan àrí àwọn tẹ̀bílì ìrìnú India Pakistan tí ta ló kọ́kọ́ wà ní mọ́sáájú mẹ́ta tí èyí bá ní ẹ̀fẹ́ tíráàbù ẹ àbí mọ́ ń lọ sí kú ọ <laughs> pé bá ní ta ló sọ fún ọ pé bẹ̀ lọ́lá ta ló sọ fún ọ pé bẹ́ sáájú kú ọ lọ́lá bẹ́ẹ̀ lọ́lá

Ànábì ní tẹ́ bá bẹ́ẹ̀ jíjá di àgbẹ̀ pẹ́fẹ́ tíráàbù ọ̀rọ̀ tíráàbù lè léèké sọ̀rọ̀ ìtìká jẹ́mẹ́à àwọn tí ń ṣe mọ́sánlẹ́sẹ̀ ìtìká bù mọ́sánlásí tó ń tíráàbù lọ tó ń ṣẹ́jú rí hàn ní tẹ́ǹdì ẹrù lórí nǹkan bù wá bẹ́ẹ̀ tó ń tíráàbù lọ bẹ́ẹ̀ ni wọ́n tíráàbù lọ ó ń kálukú lọ mọ́sánlásí ni mo fẹ́ lọ jẹ ìtìká ní mọ́sánlásí báyìí mo fẹ́ lọ sí ẹni tí bá lọ jẹ ìtìká fún tíráàbù tẹ̀mẹ́ kò tíráàbù ìdánẹ̀bí ṣájú rí hàn ó kéèyàn tíráàbù lẹ́ ń bẹ́ẹ̀ lọ lárúbáwá kinayatun ani safar so kèésì ọ̀rọ̀ ìtìkáàfù ni rárá hadith wẹ́yọ kan tọ́wà fún ìtìkáàfù tó lè lò òun náà ni láàrin ìtìkáàfà illa bi salatati masajid òun náà ni ti sàlàyé ẹwà mẹ́wò ẹbá lọ wọnú sahihu muslim sunan abi dawud sunan ad-darimi musnad imam ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kutub ọjọ́ tíra hadith asáàrù tí mo ń sọ ìwà mẹ́ Hudayfa ibn al-Yaman ọlọ́ba ibn Mas'ud ó nílẹ̀ ibn Mas'ud kí ló fà tí Hudayfa fi lọ́ba ibn Mas'ud alákọ̀ọ́kọ́ ibn Mas'ud ni wálí Madina ó ní gọ́ọ̀nà Madina láti fi káàkiri ẹlẹ́ẹ̀kejì ibn Mas'ud ó ní mẹ̀jú Hudayfa lọ ó ní yìí mà nípa àlámẹ̀rí ẹ̀sìn yìí ju Hudayfa lọ inú àgbàlagbà àfá àwọn sọ̀hábà ní ibn Mas'ud wa ó dẹ̀ kílẹ̀ abẹ́ kódà Sheikh Al-Albani wọ́n tàlàyé nínú silsilatu sahiha wọ́n gbọ́ àyífà nínú silsilatan wọ́n tàlàyé ẹ̀ dáadáa bẹ́ bí kí ló fà tó jẹ́ pé kò dé ìbàlọ̀ bá ibn Mas'ud wọ́n wọ́n lọ sọ fún mi lọ́dún pé ó rí àwọn èèyàn kan ní tẹ́gbọ́n ṣe ìtìká bayna dárìkà wà dárì àbí Musa al ní mọ́sálásí kan tọ́wà láàrin ilé rẹ̀ àti ilé Abu Musa al-Ash'ari ilẹ̀ bí mọ̀ sójú tó rí wọn ni Ibn Mas'ud sọ pé la'allahum asabu wa akhta'ta wa hafizu wa nasita Ibn Mas'ud ní mo rí wọn àmá rí nǹkan ha tí tako wọn ọbẹ̀ kí Ibn Mas'ud wọn ni lẹ́tí náà ní mo rí wọn àmáwọn eléyìn èmi gan tún sọ̀pọ̀ ti kàtà ṣe à òṣèlú bá wá ní àwọn akọjọ alimtu annahu la i'tikafa illa bi salatati makaji kí a ẹbí mi ti mà ìwọ náà ti mà ẹbí mà sówè wípé àdísì wá wípé ẹbí kò sí èjìká àfi mọ́sálásí mẹ́ta ìbìrọ̀tún ní jẹ́ kó yẹ pé nù kèéta gbọ́yé àti Ibn Mas'ud àgbọ́yé wọn papọ̀ lórí mọ́sálásí àti lè ṣe ẹ́ kíkà àgbọ́yé Huzaifa ní pé kò gbọdọ̀ kọjá mọ́sálásí mẹ́ta àgbọ́yé Ibn Mas'ud ní pé àánú ah, ó lè kọjá mọ́sálásí mẹ́ta o nítorí ẹ̀ ló jẹ́ sí pé in tó ń sọ fún mi nípa àwọn tí wọ́n ṣe ẹ̀kíkà láàrin mọ́sálásí tó wà láàrin ilé mi tí a ilé ilé Abu Musa Al-Ash'ari èmi ò rí láì fífi wọ́n rí láì fífi nìyẹn ó ń kálukú sí mẹ́ntẹ́ni ṣọ̀dẹ́fà ọ̀gbá nǹkan tí bílmà tó rí mi lọ́wọ́ rẹ̀ lókùnrin tí ìṣẹ́ ọ̀tọ́ ti ẹlẹ́ fún ṣẹ́fà òṣèfà wá ti torí ẹ̀kọ́ ní tó èmi mọ́ lẹ́rí o ẹ̀yìn rẹ̀ ìbí jà lẹ́ṣẹ́ o dídíà <laughs> kí dédé tí wọ́n ṣùhánàlá tọ́rọ lọ ní wọ́rọ̀wọ́ rẹ̀ ni inú ìlà ló fi jẹ́ sí pé títí jò ní ìyapa mẹ́rin masala yìí amẹ́lẹ̀ ìtawàrí nínú gbàtà gbé ọ̀rọ̀ àwọn ẹni kí ní ẹni kéjì yẹ̀wò ó ní pé àwọn tí wọ́n sọ wípé káṣírẹ́ǹtì káàbù ní àwọn mọ́sálásí mi kọjá mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn làlàyé wọ́n fẹ́ kojú torí wípé wọ́n rí hadithu ní ìmú wa eléyìí tẹ́yìn tó wá ní tẹ́ gbára lé wọ́n tó lálàyé lé lórí wọ́n lálàyé lé lórí wọ́n tó wá rí àwọn hadithu ní ìmú wa ṣé bá

Ọ sọ wípé káàdà nàbí sallallahu alaihi wasallam ya'muruni fa àtẹ́zìn wa yubashiruni wa ana ha'id a máa pàmí látẹ tí ìbá ń ṣe wa kí n lọ ró ìró nítorí kọ́mọ́ bá dé àyè ibi tọ́lọ̀ ní kámẹ́dì nígbà tó ń ṣe ọmọ wa bá mi ṣeré àjọ máa fara kẹ́ra máa dẹ̀ róró ìtìzáàrú mẹ́ ìtìwà ìbẹ̀ èèyàn róró ọkùnrin ẹ̀jì tún sí pé lọ fún abẹ́ <laughs> ìtìzáàrù kí n túnmọ̀ rẹ̀ sí kí yẹn lọ fún abẹ́ ìtàzàrọ̀ yẹ tẹ́zìrì tìzáàrù tó wá láti di ìzáàrù ìzáàrù ẹ̀dàkọ̀ ìzáàrù tó kílẹ̀ ìzáàrù ìró ní mẹ́jẹ́bẹ̀ ma ìró sábà fẹ́ mú wá ní iṣẹ́ wà ní ìtàzàrọ̀ oríṣi kan tónù wà yóò máa jírù ní alẹ́bíọ́ máa bá mi lò alẹ́bíọ́ máa bá tọ́lọ́wọ́ wa máa sọ báwọn àwọn sọ̀hábà ní Kùránì pé ẹmọ́ bá obìnrin sọ mọ́sálásí ò tẹ́bà jẹ́ ìkáàfù lọ́wọ́ ẹlẹ́gbẹ́ bí mọ́ bá jẹ́ ìkáàfù tẹ́lẹ̀ tí ẹmọ́ obìnrin sọ mọ́sálásí mo bèèrè níṣẹ́ bí ọba jẹ́ ìkáàfù gan tí ẹmọ́ obìnrin sọ mọ́sálásí bí ọba fẹ́ parun wọ́n láti bá ti rù húnnà ẹmọ́ máa fara kíra yín pẹ̀lú àwọn ìyàwó yẹn wọn bára yín tẹ́lẹ̀ ẹni tẹ́lẹ̀ tí òye tẹ́lẹ̀ tí máa ń dọ́ma ẹ má ṣe yẹn gẹ̀wà ń tún àti fún ẹbí mẹ́sáàjì nígbà tí a bá ń ṣe ẹ̀dì káàkùn àwọn mọ́sálásí àwọn àbá ni alìmọ̀sáàjì tọ́ àbí yẹn kò sí jẹ́ lílù pé mọ́sálásí mẹ́ta nìkan ni ẹgbẹ́ kun tọ́ bá ní mọ́sálásí tí mọ́sálásí mẹ́ta nìkan ní jẹ́bẹ̀ tí wọ́n bá jẹ́ sọ pé plúra bẹ̀rẹ̀ látòrí mẹ́ta tara sọ pọ́ hẹ́ẹ̀dì sórí mẹ́ta plúra bẹ̀rẹ̀ látòrí mẹ́ta sọ hẹ́ẹ̀dì sórí ni àwọn mọ́sálásí ni àwọn mọ́sálásí yòókù náà ni mẹ́ta yẹn náà wà nú ẹ̀ àwọn yòókù náà wà mẹ́ẹ̀ ṣe bá ní so àbí tálí bí ẹ̀ ṣe rí nìyẹn a mọ́ tó sálà ìṣe rí ẹ̀ lè rí àwa tá ń gbìyànjú láti rìn lójú ọ̀nà Ahlus ẹni tí ọba láwọn tó bá yẹ tóun bá nílò rí pé mọ́sálásí mẹ́ta nìkan ló ti ló ti dídí àgbàgbéyà tó yí wọnú ni a ìwọ náà pé ni tí ó bá lẹ́ẹ̀kejì yé wípé ló fi jẹ́ pé gbogbo àwọn àbá àti kéníkèjì náà àbá àti ẹmú kéníkèjì ẹ lérí kọ́kọ́ ti wà lọ́la rẹ̀ wọ́n rí wọ́n ti ní pẹ̀rẹ̀ àwọn oníbídí àkódà wọ́n ní pẹ̀rẹ̀ àwọn onírújú wọ́n ní ríra wọn tẹ́rì tí ò ní kẹsẹ̀ àmáwọn eléyìí ìròrí tí wọ́n tún yàtọ̀ sí tàbí ẹmẹ́rù kan jọ wọn bí gánsálà ẹ̀ wàláì wọn jọ wọn àwọn bàbá ìgbẹ́ bá ti dẹ̀rẹ́ ti káàbù báyìí ẹ̀yìn tẹ́ ìdẹ́ ti káàbù lọ́wọ́ báyìí ẹjá àdé jẹ́ agbára lókè jì náà ni o ìsáfi jáde jẹ́ agbára lókè jì ọmọ ẹ̀ òní kan ṣe mẹ́jì dà ó tún ní ti káàbù dà àpò àláyé pé à títí káàbù wá dà kí wá lọ́dà jèrègbè lọ́dà rí subhanallah so ẹ̀rí báyìí manhaju ahli sunna fi khilafiyat níbi ìyapa ní pé àwọn mọ́sálà tó bá rí tí wọ́n bá rí pé tí wọ́n mú yẹn ló kọ̀rẹ́ ti lọ́dá olójú mọ́ fi sin lọ́wọ́ bá mọ́tí ẹ̀rìn tìká tó bá dẹ̀ láwọn èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ ṣàlàyé fún wọn tí wọ́n bá mú pé ìtẹ́ ah, ń ṣe yóò ah, ẹ̀rí tẹ́mi orí ẹ̀rí tẹ́mi orí ó dàbí pé kìíní yóò fẹ́ kọ̀rẹ́ tó à ah, tọ́nà bá ní kẹ́gbọ́ yé bẹ́ẹ̀ tó rí àlàyé ṣe fún wọn tó bá wẹ́ẹ̀ tó supasíìdì nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n tẹ́mínà bá rí àlàyé ṣe fún wọn dáadáa wọn náà padà lè fi tó bá dẹ̀ padà gbọ́ tẹ́mi gbọ́ ìyẹn ò túmọ̀ sí kó ti dìjà láàrin wa kò yé báyìí nìsìn eléyìí báyìí náà òdìjà láàrin àwọn sọ̀hábà Ibn Mas'ud àti àbúrò àti òlébà inú Yaman wọ́n ti torí ẹ̀kan ríra wọn sọ́ka wọ́n ti torí ẹ̀kọ́ kálukú tẹ́kí ni ó dúró ní mọ́kífù ẹni kò yé báyìí nìsìn ọjọ́ ti lọ́ba ọ̀dà ẹjọ́ bóyá kárọ̀ra yán ọ̀rọ̀ ìmàkíyà sámúlẹ́yìn ẹ̀ṣáì ìyẹn ló fi bẹ́ẹ̀ pọ̀

akàdé ìjì kan ọdínà 2009 kọ́ ni àwí 2008 ọdí arabout mẹ́rin àmá sí dáadáa àmá sí dígbì ya 2008 or 2009 ní ìdíyẹn lábádébẹ̀ àwọn tó lè testify ṣe kàtí mọ́tọ̀ yọ́wà mí dáadáa abádébẹ̀ àbábá nítọ̀ tábára ẹ̀ọ̀kan láṣẹ ò tábá parí ma ṣàlàyé fún yí <laughs> àyà méjì kọ́kọ́ já pé ẹ̀wọ̀n kọ́ ṣàlàyé fún akátó ẹ̀mọ̀ bá ń gba bá nígbà ni bá ti parí ma ṣàlàyé a ti parí àbáyé ṣàlàyé tán àbá kan ṣàlàyé wúruwúru náà ni wúruwúru náà ni ó ní ẹjẹ́ kẹ́mọ́ta kò wá àmọ̀padà ti rọ́dù fún wa ah! mo sọ fáwọn kájọ wà mẹ́rin wọn pé sẹ́rù pọ́rọ̀ káfà ìsọ ìṣì dàbà yìí kájẹ ká máa ta ká máa ẹ máa fọn káàkiri wọ́n ní ká máa fọn káàkiri èmi kí máa fọn káàkiri ẹjẹ́ ká takò wá máa ṣe rọ́dù lé lórí mo sì mẹ́ni tó fún ọ ní tíra tó sìkà àbúrò ṣe kàjí àlógún ní tíra fa àbá àlárí ẹjọ́ wà láì ní tíra kò rí rí láyé àríbàtí méje márùn-ún náà lájọ́ ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbúrò àbá àbúrò ṣe kàjí àkàfò ní tíra kan tàṣílù ma fàájì tàṣíl bí ma kí ìlàláyà sí ìṣòfin hadith kódà o lè má mọ̀ kọjá àti mọ́tọ̀ yìí tíra yìí ṣe Amúr Abdulmani Sẹ́límù náà ṣe àgbẹ̀ tíra náà wá pẹ̀lú gbọ́lọ́wọ̀ bá lọ́la táwà kà fún àwọn bí. Subhanallah. ọba bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kábàrà yọ kanu yóò sì padà yára náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tú láti sí wa pàtàkì ló kún ọ̀rọ̀ sí wa lọ́ra ọlọ́run ta bàálẹ̀ lọ́wọ́ kọ́ bàbá káàkiri àwa ẹbí jẹ́jẹ́ wa lágọ̀ pàlọ́ì wà níjọ́ tí afẹ́fẹ́ tí ó ṣẹ̀kẹ́ mọ̀ pé bóòlù òsì mọ̀ kéwú tí ó lẹ́rìí náà <laughs> wà láì mọ́ mọ́ pé àbọ̀ mọ̀ kéwú tó tọ́ academically àbọ̀ stand bẹ̀ tí wọ́n lẹ́rìí tóró ìyí ó yé mi gan wà láì mo yé mi láti pèrè fún àbọ̀ wà wọn stand academically tó fi jẹ́ pé each time táwọn bá ti sọ pé àmọ́ kúrú gan o èmi mọ́ mọ́ kéwú gan òkè ìwọ̀n mọ́ kéwú gan wà láì wà láì á padà blé rẹ̀ fún wa ìlú títí yìnra rẹ̀ kó mọ̀ kéwú <laughs> tábà tí wọ́n wà lọ́dà fásitì ti ní à ah, mo mọ tí ó gẹ̀ ọ́ à kódà nígbà tí mo wà nílé kéwú ní Markaz fọ́ọ̀sì mọ̀ mọ́ ń gbà náà lórí fún mi ní awal ní ṣe kádà fún mi ní awal ní tí mo wá sí ní tí mo wá sí tí mo cross náà dì mí pé ah, àmọ́ àwọn tẹ́ ẹjọ́ wà ń kíláàsì gbogbo náà àmúlòdì ní gbogbo wọn wàláì tí mo fi ọlọ́pàá ìsàn tábà wá ti sọ tí mo cross náà because mo máa wò pé èmi àti yóò lè jọ wà ń kíláàsì kẹgbà cross náà lọ ọkùnrin ó dá ẹ jìnà sí ní bàjẹ́bàjẹ́ because eh, àwọn táwọn ẹni kéwu yín náà rèé kéwu gbogbo ẹ̀ náà rèé mo kò jù báyìí náà lọ ah àwọn tẹ́jọ àwọn tẹ́jọ wọn sharp because ẹ̀wọ̀n pé olójú kan ní ọmọ ìjọba ń lò afọ́jú àbí ibi táwọn ìjọba ti lójú olójú kan lòun ọmọ ìjọba ìbọn sáde ẹyọ kan àmójú kan àbá àjàbàtà lójú kan láàrin àwọn afọ́jú ojú kan tó wá dá ètò ọwọ́ bàlúbàlù nígbà ọwọ́ bàdàbí ẹwọ́ èkó kẹtó tójú gidi náà ojú kan kò tún tójú gidi àdàmàndí ojú tó yìí <laughs> wàláì kọ́nà ń kó tànù wa níta eh, bá débẹ̀ ní pé àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ni láàmẹ́já ọ̀rọ̀ ìkítọ̀rọ̀ wí lẹ́yìn ìṣá yìí sẹ́rí lẹ́yìn òun kò sí láàrin méjèèjì ìbéèrè a máa wá nígbà mi bí àfà ká bá kí wí tó tẹ́yàn bá tó lóru fún lè ó lè kìyàmù lẹ́yìn kìyàmù ramadan tarawih mẹ́rẹ̀ ní tàwí ìkàkànà ní jẹ́bẹ̀ tàbí sallallahu alaihi wasallam man qama ramadan imanan wa ihtisaba ẹni tó bá dìde ramadan tó bá dìde lóru ramadan imanan lẹ́ni tó ní iman wa ihtisaba tó ti rán kẹsàn lọ́dọ̀ náà bá lórí tẹ́yìn غفر له ما تقدم من ذنبه

tọ́lá yìí àwọn àìṣà jẹ́ tó yẹ pé ma kana nabiyyu sallallahu alaihi wasallam yazidu fi ramadana wala fi ghayri ramadana ala ihda ashra raka'a ala ihda ashra raka'a àìṣà ni ànábì òfin lékún ní àsìkò ramadan àtàsìkò míì tí èsì ramadan kò ní tí ìrùn táǹkì kọjá arákà méjìlá mọ́kànlá ilé na yẹ pé àti ilé táǹkì rọmọbọ́ọ̀nù yẹn náà àti tó yàtọ̀ sí ilé táǹkì ní rọmọbọ́ọ̀nù tí láyé tani àtìgbà rọmọbọ́ọ̀nù o àtìgbà tí ò sí rọmọbọ́ọ̀nù táwọn ìbá fẹ́ kí ìrun tàhájúdì kì í kí kọjá alájà aláka mélòó ráka mọ́kànlá káwọn gbàrà lásìkò lórí yẹn mẹ́rẹ̀ ní sáfẹ́ ìjọ kan náà yìí. náà àmọ́ tàhájúdì ìgbà wo ni wọ́n ń kí jàmáà àmọ́ ibi tí problem ti bá wọn eléyìí òun ni pé tó bá ní òru òru òyí wọn sí kò rí báyìí nìdí wọn mọ̀ pé nínú Islam òru pín sí mẹ́ta a ní awwalu layl a ní wasatu layl wa akhiru layl mẹ́tẹ̀ta la ní ìbẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti gbà tí òòrùn bá ti wọ̀ tí maghrib bá ti wọlé mọ́dẹ̀ ti sàlàyé ẹ̀rí tó sọ mí ẹ̀rí níbi náà ni pé ọlọ́run bá lè rọ́ sí pé wa kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal ilẹ̀ rọ́sàkì lẹ́yìn ayà yẹn náà ó túnmọ̀ sí pé lẹ́yìn ló bẹ̀rẹ̀ láti rí mọ́gírì tó ní rọ́sàkù lẹ́yìn ó bẹ̀rẹ̀ láti bà tó rùn bá ti wọ̀ síra ní ti وقرآن الفجر وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا نعم ليل بير لا تيبا تمغري تو با تي ولي ليل كي بير ẹni tí ó bá wá kí irun tarawih lẹ́yìn ìṣáì jẹmọ́ àsìkò olókè òyìn láì láì lókè àrí tó ránẹ́bí sọ̀lọ́sọ̀rọ̀ pé sọ̀látù láìlì sọ̀látù masna masna anẹ́bí ní ìrún láìlù ta ní ẹmọ́ kí ìrún tàájúdì ìrún tàràwíìlì méjì méjì lẹ́mọ̀ kí sọ̀látù láìlì masna masna فإذا خشي أحدكم الصبح arábìnrin tí ẹ bá wá ń páyà pé ẹ ń kí méjì méjì ẹ wá ń fagùn dáadáa ẹ wá ń káyà pé alfájà yọ bá yín bẹ́ arábìnrin fi wítìrí parí ẹ̀ o kálfájà rí tó yọ àtẹ́sọ̀ láti lẹ́yìn náà ẹni tó bá wá kí ní awọ́lù lẹ́yìn sọ̀látù lẹ́yìn lókì ṣe bídíà ẹni tó bá kí ní wásàtù lẹ́yìn lẹ́yìn lókì kìí kí ní ṣe bídíà àmẹ́lẹ́yìí tó ní ọlájù eléyìí òun ni kéyàn kí ní kí ni o áhírù lẹ́yìn nítorí kí ló fi lọ́lá nítorí pé ń gbà yẹn lọ́wọ́ àlékẹ́lá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé tọ́lọ́wọ́ àlékẹ́lá mọ́ wá béèrè wípé ìjà ààrẹ ni náà tó ti ṣe ọlọ́wọ́ tó fẹ́ tọrọ àforíjìn iná náà fẹ́ gbà àforíjìn lásìkò yìí àbá ààrẹ ni náà fẹ́ tọrọ nǹkan lọ́dẹ̀ ni àsìkò ìsìjáàbà ni àsìkò gbígbàdúrà ni òun ló fi jẹ́ pé òun lọ́lọ́lá jù kò túmọ̀ sí pé a lè kí lásìkò ní ìjùbá yẹn lọ adẹ̀mẹ́rin lórí ẹ̀ àmá àkọ́kọ́ ń sàlàyé ọwá lè ní ẹ torí ìmújúlà mọ́ wákàtí ẹjọ́ tẹ́ gbẹ̀tọ̀ ní ẹ̀rùn pé ìrújú <laughs> ìrújú pé ẹ̀yin lẹ ní magrib ní láìlú kí bẹ̀rẹ̀ èyí ṣe tẹ́ wá bẹ̀rẹ̀ lẹ́yìn magrib a ní nítorí wípé sọ̀látù tahajjud sọ̀látù lẹ́yìn kìyàmù lẹ́yìn irun kẹni tá ń kí lẹ́yìn ìṣáì lálàfo ìṣáì sí wítìrí ó lálàfo ìṣáì sí wítìrí ló fi jẹ́ pé tẹ bá fẹ́ kí tàájù ìtẹ́ kì gbẹ̀yìn ní wítìrí àbí gbogbo tàájù bá kí inú ni ọ wà lálàfo ìṣáì lálàfo pé yẹn kí ìṣáì tán sí wítìrì ni nítorí ẹni tó bá fẹ́ kí tàhájúdì kò ní kí wítìrì lẹ́yìn tó bá kí ìṣáì tán nítorí pọ́ lọ kí tàhájúdì lé torí tó bá ti lé kí wítìrì ò ní kí tàhájúdì mọ́ àmọ́ tó bá fẹ́ kí tàhájúdì tó kí wítìrì yẹn tán ọ bá wítìrì yẹn jẹ́ ọ̀nà wọlé yẹn mọ́gbàgbà wítìrì yẹn jẹ́ ọ yẹn nẹ́fìlà mi lẹ́yìn wítìrì yẹn tí yẹn bá ti lè yẹn nẹ́fìlà mi lẹ́yìn wítìrì wítìrì ti bàjẹ́ ìjàálù akhira salatikum min al-layli al-witra àrẹ́bí ní ẹjẹ́ kọjẹ́ sí pé ìrún tí ó láti fẹ́ kìí lóru tí ó ti gbẹ̀yìn òun náà ni wítìrí so tẹ́yẹ̀ bá ti wá lè kírun mí lẹ́yìn wítìrí ó ti bá wítìrí jẹ́ nìyẹn àbí táàrí olè kí tàájú tẹ̀lé ọwà fi wítìrí mi lẹ́yìn tó pé wítìrí lọ́gbọ̀rọ̀ náà láti sọ pé tàájú di kìyàmù lẹ́yìn kìyàmù Ramadan yìí irun kan ni tó wà lẹ́yìn mẹ́gírìbù ọwà lálàbò mẹ́gírìbù tí kí ni o títàrọ̀ wíyí fún àbí lé kí lẹ́yìn mẹ́gírìbù ni àbáyìí yóò torí yóò yẹn náà gbogbo dáa wí náà kò ní túmọ̀ sí pé kọ́ gbọ́ba tọ́lá aláyídí ni mo mọ̀ kò ní túmọ̀ síbẹ̀ kò ní báyìí nìkì àbáwọn ń sàlàyé tiwa àwọn ń yọwọ tiwa lọ́rùn lónìí ni yá hàdí kama man halaka an bayyina kẹni tí ó bá sínà tí ó bá parọ́ tó lè parọ́ lẹ́yìn àwọn àlàyé tó kílíà wà yahya man hayya an bayyina ẹni tí ó bá dẹ́ mànà kó lè mànà lẹ́yìn tí àlàyé tó kílíà bàbá kí wá ní àwọn ẹ̀jẹ̀ yìí wípé

toríwé tilẹ̀kùn mọ́sálásí àlẹ́ ìgbà bí àwọn àdáwò tó bá wà ní láwùjọ òsìn táwọn tilẹ̀kùn mọ́sálásí kò dẹ́sẹ̀ kankan torí àwọn fáànù tàṣọ mọ́sálásí àtàwọn ago kéwàjẹ fáànù ló ní láìsí kéèta ago ló ní ká tilẹ̀kùn àmọ́ torí àwọn burúkú tí wà wọlé tó wà mọ́sálásí wá tú fáànù yẹn tí wà mọ́sálásí wá ni bíkọ́ àmọ́ a fi dáàbò bo fáànù ni èdè ìlú jù bí ẹ̀bá tilẹ̀ fún mọ́sálásí torí àdáwò a bá wa lásìkò yìí nìyẹn la so kọ́lọ̀ kó sànù wa àwọn mọ́sálásí ànábì wọ̀nyí ti ń gbà kankan a àwọn mọ́sálásí ànábì àtọ̀sán àtòru tẹ́bá ti débẹ̀ bá wọn yàn ni tó mọ̀ sí ìbádà lọ ọba ni fine kan bayi àwọn èèyàn rí bá nẹ́bí lọ jáde ànẹ́bí ẹ jáde lórí báyìí kí ló adé àwọn èèyàn kan sáré tó sẹ́yìn ànẹ́bí ni wọ́n bá kí pẹ̀lú ànẹ́bí ànẹ́bí ò lé wọn bàtọ́ dára ọjọ́ kejì báyìí fa asbaha an àwọn ọjọ́ kejì àwọn ni àwátá dúró mọ́sálásí ní àmà rí lọ́kí o àkírun kẹlẹ́yà nẹ́bí lónìí àkírun rẹ̀ rí láyé àwọn ẹgbẹ́ ẹkírun kẹlẹ́yà nẹ́bí àpàdà àwọn náà wà mọ́sálásí lálẹ́ òní bọ́yá nẹ́bí ti wà mọ́sálásí bá ti pọ̀ àmẹ́yìn bá tún jáde tí wọn àrẹ́bì tún jáde tí wọn báyìí ọba tó kí pẹ̀lú wọn àwọn jẹ́ kí ọ̀tọ́ ní oé àwọn náà kírun yẹ ohun gẹ́gẹ́ ìró tó káàkiri mẹ̀lí láwọn èèyàn tó pọ̀ mọ́sájú tó pápọ̀ báyá àrẹ́bì tún jáde àrẹ́bì tó kí ọ̀tọ́ mọ̀ tó ní àárọ̀ ọjọ́ kejì ìgbà tó wá di òru ọjọ́ kẹrin mọ́sájú ti kún ẹ̀ṣẹ̀ gbèrò mọ́ wọ́n retí ànẹ́bì ààrẹ bí a ti wá rí kí títí títí irú ohun tẹ́lẹ̀ kí ní ìjẹta ìjẹrin ìgbà àmẹ́hùn àwánáwá kí ní ààrẹ́bí ní ẹ̀mú ti rí ní orí bẹ́ẹ̀ ti pọ̀ àmẹ́rù tí ń bà mí ní pé tí ń bá jáde sí ilẹ̀ ẹjọ́ pọ̀ ìkọ́nà bá máa tẹ́ lọ́rọ̀ ẹ̀rí orí mùsùlùmí pọ̀ nílẹ̀ kéèsì àwọn yẹn lànẹ́bí ni wọ́n yọ̀lẹ̀ ni irú àwa yìí àrẹ́bí ni mo sọ <laughs> káyé pé yọ̀ọ̀kan yóò máa tún jáde kírun kan lóru lọ́tọ̀ pé ah, islam ti wá lè ju àsìkò tó yẹ ká mọ̀ sùn èyàn ya wèrè báyìí èyàn ya wèrè àwọn dókítà ní kí ẹ máa rẹ́sì. aláì ó lásán àmú gẹ̀rẹ́ mú di àmàta ni yàtí Allahu akbar lùkú gan ẹ̀rọ àwọn ọ̀rọ̀ mẹ́dùn ọ̀sán gbá àwọn ọ̀rọ̀ tí yóò sinú sára jí kẹ́kọ̀ọ́ fẹ́ gbàmú yẹn jáde làǹkì báyìí wọ́n bá ti lè pọ̀ jù báyìí àà ìmọ̀mù ẹ̀tọ́ ara yìí jùlọ nìkan ọlọ́wọ̀ òróró ra wọn ẹ̀fẹ́ pẹ̀lú pàwá ni ẹ̀fẹ́ pàyà awókò wulẹ̀ agbéyàn ni ààrùn bá ìṣọ̀mù kan sẹ́ni kí ni gbogbo kò yẹ kárí mi lásán kárí mi ni máa dùn sí kúránì sẹ́yìn nìkan bẹ́ẹ̀ báyìí kó kúránì máa dùn sí bá àwọn ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ Saudi o nàìjíríà làwọn wáyé ẹ̀ lè kírun fáwọn nàìjíríà tí bá nẹ́bí jẹ́ sọ pé kìíní kan ìbá nẹ́bí sọ pé pàtàkì ni wọ́n kí nínú tá nẹ́bí wọ́n wínú inú yẹn kọ́ sòkòrò tó sànà wa ilé ìbáyìí ni pé ànẹ́bí ń kí kí lọ́wọ́ bàtà rẹ̀ òbí kí mọ́ ànẹ́bí ń bẹ̀rù wípé tí ọlọ́run bá lè kí lámà sọ lọ́rọ̀ ẹ̀ pé tó àti bẹ́ẹ̀ tẹ́ ń jáde ó ti dọ̀rọ̀ ẹ̀ báyìí o ànẹ́bí ń báyìí ti dọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá gbà di àsìkò kìláfà abúbákìrì abụba kiri bá abákìrì náà kí gbà di àsìkò kìláfà Umar ní ọwọ́ bẹ̀rẹ̀ Umar ní òkí àǹgbà tó ń lọ mọ́sálásí ní ẹ̀yìn ìṣáì mọ́sán mẹ́nu o Umar wá ma lọ mọ́sálásí ó bá rí àwọn èèyàn fàíza náàtù àwùzáìrùn mutafarriqun àwọn èèyàn wá fara wọn káyẹlẹ̀yẹ̀ lẹ́nu mọ́sálásí wá ń títàrọ̀ wíyẹ̀ èèyàn ká lè àwọn ilé lẹ́jọ́ èyàn méjì ó tò sí lẹ́yìn àwọn inú mọ́sáàsì kẹ́nà èyàn mẹ́rin ó tò sí lẹ́yìn wọ́n fún àwọn kákàkiri bẹ́ẹ̀ wọ́n ah! ti mọ́rùwá wò pé à ah! tí bá ti kó àwọn ilé ìjọ sẹ́yìn mọ́mù ẹyọ kan ṣoṣo tí wọ́n ń kí lẹ́yìn mọ́mù kan ṣoṣo tó yàn bá ti dá tó náà ìkan ah! tí ń tẹ́ ni pé èyàn ìmọ̀mù kan

nítorí tánpẹ̀ ní bídíà ní tánàbí ò bá ṣe nínú ẹ̀sìn tí yẹn bá ṣe a wà bẹ̀rẹ̀ pé kákìkì yá mo lé ní ní jẹ̀mọ́ tánàbí kí àbí òkí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa nẹ́bí kí fáwọn èèyàn ní ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin ìntọ́ fà tánàbí òfin padà kí mẹ́ni pé tán bá kaka tí ó sọ kalẹ̀ fún kankan jọ́ ọ̀rọ̀ yẹn mọ́ ìlà tánàbí ti sílẹ̀ ìlà yẹn ti dálà ìlà yẹn ti kú kò sí mọ́ òun náà ní ló fi ṣe ìyáwó ẹ̀ padà ló fi jíjì padà lẹ́ẹ̀dù mẹ́ pé bíjà tí mọ́rù ní ẹ̀ kéde bíjẹ́ ẹ̀sìn tó pé ká bá lọ́wọ́ àmẹ́bì náà ló ṣe Umaru wá sọ̀rọ̀ kánjọ́ náà lọ ó ní wà lẹ́tì yanamuna anha afdal min allati yaqumu Umaru ní àmá o ilé

òun ló lóore ju eré ìtẹ̀bá kí lẹ́yìn ìṣá ìlọ ọ̀rọ̀ àbùbọ̀líyà lọ́wọ́ bẹ́ wallahi nǹkan tí ó mẹ́rù sọ ni ẹ nínú Sahihul Bukhari yẹn ẹ̀dẹ̀ nǹkan náà tún yẹn fún wa wọ́n á jẹ́ kó yíwa pé nígbà tí wọ́n ń lẹ́yìn ìṣá a jẹ́ sí pé tọba jẹ́ pé bídíà ni kí a máa kí Ubayy ibn Ka'b náà ti ṣe bídíà àti Tamimu Dari ati gbogbo àwọn sọ̀hábà tí ń bẹ láyé ńgbà náà ni tí pé Usmanu náà ń bẹ láyé ńgbà yẹn o àbí lásìkò wọn mẹ́rù ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn sọ̀hábà pọ̀ gẹ́ta àwọn sọ̀hábà pọ̀ gidi gan gbogbo wọn sì ní Màdínà ni wọ́n wà pọ̀sẹ́ni tó ti sọ́ọ̀bù jáde kò rí báyìí nìsín wọn sì máa jáde púpọ̀ jù nígbà yẹn so ilé ìbáyìí ló túmọ̀ sí pé níṣẹ́jú ayé wọn ń bá ọ̀rọ̀ bí ọlá ìlú tí àwọn tó sì yan Ubayy ibn Ka'b ní ìmáàmù lé wọn lórí àti tẹ Abu Ruqayya Tamim ibn Aus ad-Dari radiyallahu anhu ọ̀yà lé wọn ọ̀yà méjèèjì lé wọn lórí ká máa jẹ́ ìmáàmù lé wọn lórí kẹ́tì máa kí fún wọn ilé báyìí ni dẹ̀lìlù táwọn àfáà gbára lé tán fi ní kò burú kó dẹ̀ ń ṣe dídá ni kéèyàn kí sọ̀látù tàràwí lẹ́yìn ìṣáyì ní òru kẹjì kẹwàá kí àmọ́ tẹ́wà sọ tẹ́wà rẹ̀ nìkan tí ó sọ pé ẹni tó bá kí ìṣáì tó bá kí i láti i wíì lẹ́yìn ìṣáì ó ti ṣe bí àwọn jáde kú òun ẹ̀sìn ẹnu àwọn eléyìí nìkan lẹ́ti bọ̀ ẹnu àwọn olórí kankan kù láàrú yìí nìkan náà lẹ́ti gbọ́rùn kan bá ní ẹ lè àbáṣú tó wà ń òní mo ti sàlàyé yẹn ṣe bá nídìí lẹ́yìn yẹn kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ àti tẹ̀mímù àbúrùkọ́yà tẹ̀mímù ibn Awf ad-Dari wọ́n ká kì tó bòrún nù ó pé wọn kí àwọn márùn lọ máa wo bọ́ọ̀lù àbí tó wí ẹ̀kọ́ yẹn ó pé àwọn márùn kálọ máa wo bọ́ọ̀lù bí klọ́bù làwọn náà bá dálẹ̀ ńgbà yẹn ni kò ni ju bí márùn ṣe ní ká máa kí yẹn lọ

síbà ní tẹ̀síwá bẹ́lọ́wọ́ bá lè jẹ́ lákọ́lọ̀ kó dàpọ̀ kí àwòsànù àkósànù àwa náà so ilé ìláyìí tí wọ́n ń ṣe yìí àti gbọ́ni tó yẹ sí pé ó léwu gidi gan fún wọn ó dẹ̀ léwu gan fún àdúgbò yìí naam àdìsí mo ń sí mo sọ pé mo fẹ́ kà yẹn náà ni ọwọ́ látọ̀dọ̀ abdulrahman bin abdulqari qal kharajtu ma'a umar ibn al-khattab fi ramadan إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل ويصلي بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل فجمعهما لا أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى أو الناس يصلون بصلاة قارئهم فقال عمر نعمة البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يعني آه يعني آخر الليل وكان الناس يقومون أوله رواه البخاري حديث يعني أولو وجاري كل عمر أوجه الله مثلاتي عبد الرحمن بن عبد القاري لصبه ولا وجه الله مثلاتي نينو رمضان onígbà táwọn dé mọ́sálásí àwọn bá àwọn èèyàn tán fọ́ká yẹlẹyẹlẹ ẹnìkan máa kírun yọ máa dá kí ẹnìkan tó máa kírun àwọn yóò tó lẹ́yìn wọn máa kírun lẹ́yìn rẹ̀ mọ́rù wá ní à èmi rí wípé tí n bá kó àwọn eléyìí jọ lórí àìnẹ̀kẹ́ tó máa kùrà ánìké jù láàrin wọn kò bá máa dá o mọ́rù pinnu kíkó wọn ó ṣe bẹ́ẹ̀ ọwá kó wọn jọ sí ẹ̀yìn Ubayy ibn wọ́n ní lẹ́yìn náà òun wá tún jáde pẹ̀lú Umaru ní alẹ́ míì àwọn èèyàn ti ń kírun pẹ̀lú wọ́n ń kírun tó lẹ́yìn ìmáàmù wọn tí Umaru yàn fún wa fàkọ́lá Umar Umar wá sọ pé áà ah, in tó dá àmà lílé tí mo ṣe yìí o wàlẹ́tì yànàmú na ẹnha Umar wá ní àmẹ́lẹ̀ yìí tí èyàn ó sùn tí ó kọlọ sùnà tí ó padà jídìde wá kí afúbọ́ọ̀lù mílẹ̀ lẹ́tì yàkùmù ó lóore ju ilé tó ẹ́ pé á kì síwájú ká tó lọ sùn lọ yaani akhirul layl wọ́n ní tí mọ́rù gbà lérò ní pé ilé ìtawà kí ní akhirul layl olórin jù ní tàbá kí ní awwalul layl lọ wa kana an-nasu wọ́n láwọn èèyàn ti jẹ́ndẹ́ pé yaqumuna awwalahu nígbà tí mọ́rù sọ̀rọ̀ yìí àsìkò ẹ̀yìn ìṣá ìlú wọn kì kò yíra nìsìn tó túmọ̀ ye pé to iye ìkẹ́ ti ìpè nítorí pé ńgbà míì tí khalifa bá ti nǹkan gbà míì àwọn èèyàn lè má fẹ́ takò ní gbangba àmọ́ wọ́n máa ń ti fatuwa abẹ́lẹ̀ ẹ̀wùgbà tí ó márùn sọ wípé tí ẹ̀ bá kọ́yàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn bá kàtẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn Abdullahi ibn Mas'ud àwọn Abdullahi ibn Umar àwọn Abdullahi ibn Abbas fún ọ̀gbá nǹkan yẹn lọ́wọ́ Umar àwọn èèyàn tó bá bá wọn ọmọ tó fún ọ pé à ah, irọ́ o ilé tó correct onípa nàbí sallallahu ilé ìbáyìí ní ti inú àwọn sọ̀hábà tálárí tó sọ wípé nǹkan tí Umaru ṣe yíò kò wọlé nítorí pé gbogbo wọn náà gbàgbọ́ yé wípé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní òru yìí láti lè kí sọ̀lá láti lè kírun yìí a lè kí a lè kí ni nǹkan tí àwọn olùmọ̀ nǹkan tí wọ́n sàlàyé láyé tí ó wà sọ pé ẹni tí bá ti ń kírun tàràwí lẹ́yìn ìṣáì tá bá ti wá lè wí fún tí ó gbọ́ ó ti di káfìrí nìyẹn ó ti jáde kó ní Islam gbogbo dúkìá rẹ̀ ti di ń dáalé kó ó ti dẹni dáalé pa ó ti dẹni tí èsè mùsùlùmí tàà lè kírun lẹ́yìn tàà lè jẹ́rẹ̀ rẹ̀ mọ́ kí n sọmọ ìyá wa mọ́ ọba ti dáàmà tiwa ọba ti dáàmà tiwa ẹ̀pẹ̀lẹ̀ káàbọ̀ <laughs> àbú ṣe dáadáa ní àbú àbú ẹ̀ ṣeun láàmà wá fi dá lóhùn ṣe bá ẹ̀lẹ́rẹ́ ní náà ti sọ bẹ́ẹ̀

a mọ̀ gbàgbé papọ̀ bàbá tó bá dọ̀lá insha Allah. bàbá ní àwọn fẹ́ mọ wọ́tọ́tò lẹ́yìn méjì so a jọ pé ìbẹ̀rẹ̀ òru bẹ̀rẹ̀ láti Maghrib ṣé bá níbi ìbẹ̀rẹ̀ òru yẹn ó bẹ̀rẹ̀ láti Maghrib àtẹwárí wọ́tọ́tò lẹ́yìn òun tiẹ̀ ó bẹ̀rẹ̀ láti nǹkan bí one o'clock ṣé bá ní ti yìí ń lọ hẹ́ẹ̀dì sí bí three three thirty áhírù léyìí ń bẹ̀rẹ̀ láti bí three thirty ó hẹ́ẹ̀dì láti tó ta wáyé bí around ten minutes after after five àbẹ̀kọ́ ni so bí ó ti wà nìyẹn ṣé bá ní ti so á pín òwe yẹn sí mẹ́ta so ìkọlọ̀ àlejò kí ó wà pẹ̀lú ẹnìkan fún wa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk